ẹ kọ̀wé fi ipò sílẹ̀ tí ẹ kò bá lè san owó oṣù tuntun ẹgbẹ́ òṣìṣẹ́ sí àwọn gómìnà ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà NLC àti UCT fi ẹ̀sùn kan ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà pé wọ́n ní èròǹgbà búburú sí jíjíròrò ọ̀rọ̀ owó oṣù tuntun tó ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ ọba gba ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà fàákékọrí pé àwọn kò ní agbára láti san ní àṣeyáde tí agbẹnusọ ẹgbẹ́ náà Halima Ahmed fi léde fún àwọn akọ̀ròyìn àwọn gómìnà ní owó náà pọ̀ ju agbára wọn lọ tí àwọn kò sì lè san án ẹgbẹ́ gómìnà tún fi kún pé tí ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ òṣèlú bá fẹnu kò lórí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta gẹ́gẹ́ bí owó oṣù tuntun ọ̀pọ̀ àwọn ìpínlẹ̀ ni kò ní lè san owó náà fún àwọn òṣìṣẹ́ wọn ẹ̀wẹ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ní gbogbo ohun tí wọ́n béèrè fún ni kí ìjọba ṣe lórí ọ̀rọ̀ owó oṣù tuntun tí gómìnà tí kò bá ti lè san owó oṣù náà kọ̀wé fi ipò sílẹ̀ igbákejì ààrẹ TUC Tommy Etim bá iléeṣẹ́ akọ̀ròyìn sọ̀rọ̀ gbogbo nǹkan tó jọ mọ́ owó oṣù tuntun ni ó gbọ́dọ̀ wá sí ìmúṣẹ fún àwọn gómìnà àti làáhàn wọn tí wọn kò bá lè sanwó oṣù tuntun yìí wọ́n kọ̀wé fipò wọn sílẹ̀ nítorí a dìbò fún wọn fún ìjọba rere kó ṣe nǹkan àlùmọ́nì fún wa ní orílẹ̀-èdè nàìjíríà ọdún adélèrè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ wisdom yard television